FM ni wọ́n ń sọ òun náà fẹ́ gbọ́ òun gangan ohun yẹn gangan gangan nìyẹn Owutu FM ẹ má yí kúrò níbẹ̀ orí frequency yẹn gangan ni kẹ́ ẹ gbọ́wọ́lé ní Owutu FM àjẹ àwọ̀gbá àtàjèrè ọjà tẹ bá ti bóhun tún dòwò pọ̀ ẹ máa sọ pé ifá ló dèrè ṣẹṣẹ mi àdágorí ẹṣin àwòrì ni wọn ràn àwọn ọlọ́pàá ò jẹ́ agbérere kó máa gbóhùn mi ròkun alùkòdòdò kó máa gbóhùn mi rọ̀sà etí yanrin yanrin kó máa gbóhùn mi rọ̀rùn alákejì adíá fún Ọ̀rúnmìlà tí fi irinwó ṣòwò tí rẹ́gbẹ̀rin ọ̀kẹ́ kèèpẹ́ o kèèjìnà ẹ bá wà ní jẹ̀bútú ajé pitimu ẹ bá wà ní jẹ̀bútú ajé pitimu Ọ̀rúnmìlà o ẹ ó bá wà ní jẹ̀bútú ajé pitì mú mo ṣe bẹ́ẹ̀ ni ọmọ rúmọlẹ̀ ògbé ó lélẹ̀ ògbé ó lélẹ̀ gbogbo ẹ̀yin ìṣòwò ọ̀pẹ ẹ ǹlẹ́ o ẹ wá bá wa dòwò pọ̀ kí a fi tiwa kọ́ ká fi dé tiyín lárugẹ gbogbo ẹni tó bá ti ń gbọ́ Owutu FM ẹ máa rí ṣe ẹ máa rówó náà ẹ máa rọ́nà gbégbá ilé tútù lẹ máa máa gbé ilé ò ní gbóná mọ́ yìí o ọ̀nà náà ò dẹ̀ ní nà yín ní báyìí à ń bá aláyọ̀ yọ̀ mm-hmm. mo bá wọn mi yọ̀ ẹ òre tèmi àjọkẹ́ a níbi tó o bá sí mi ò mà lè gbé bẹ́ẹ̀ ibi tó o bá sí èmi ò lè gbé bẹ́ẹ̀ nítorí pé òre tè ti máa ní òre tè ó ti mọ̀ ó mọ lógo yẹn ó dá mọ̀ ó dá kóòdù yẹn mọ̀ tí n bá ní òre tè ó yá a ní ọ̀gá mi ẹ jẹ́ ká jọ lọ a dẹ̀ kábàámọ̀ rẹ̀ a wà ní kábọ̀ má làṣẹ ìdùnmọ̀ rẹ̀ iṣẹ́ yìí àṣejèrè ni àṣe lọ sílùú òyìnbó àṣesoríire gbogbo ẹ tó ń gbọ́ òtún fm ó tí yóò ní di o ìlú Ìkòròdú yìí a má máa gbòòrò sí i wọ́n máa gbọ́ ìkòròdú káàkiri lamẹ́ríkà London Germany àti káàkiri gbogbo àgbáyé Owutu FM kí ni ká sọ fún wọn lénìí ó dà pé wọ́n ń gbọ́ wa báyìí wọ́n gbọ́ wa ní ká fún wọn ní ìtàn kan afẹ́bàyín níyànjú ọ̀rọ̀ yànjú wa ti ọ̀sẹ̀ yìí kí ni ká sọ fún ọ̀rẹ́ ń tẹ́. pé kéèyàn ṣiṣẹ́ déédéé ẹni bá ṣiṣẹ́ déédéé alásìkò bẹ́ẹ̀ kán ṣiṣẹ́ déédéé kí wọ́n dẹ̀ máa farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ nínú hmm. iṣẹ́ hmm. ẹni tó bá farabalẹ̀ tó kọ́ ẹ̀kọ́ ẹ wáyé pọ̀ ọmọ tó ń kọ́ṣẹ́ ni ẹ dúró kẹ́ kọ́ ẹ̀kọ́ yàrá kẹ́ ẹ ṣe freedom hmm. kẹ́ ẹ lè gbàdúrà lẹ́nu ọ̀gá ẹni tí ò bá gbàdúrà lẹ́nu ọ̀gá ẹ wo báyé wọn ṣe rí ẹni tó bá gbàdúrà lẹ́nu ọ̀gá ẹ wo báyé wọn náà ṣe rí ẹ jẹ́ ká fi ìtàn kan gbà ń dì í ǹjẹ́ mọ̀ pé agán àti oyin ọmọ ìyá ni wọ́n nígbà ìwáṣẹ̀ ọmọ ìyá láwọn méjèèjì ìjọ kan ni wọ́n jọ kúnlẹ̀ síwájú ẹlẹ́dàá ní iwájú àga àkúnlẹ̀yàn oyin lọ́wọ́ kọ́ bọ́ síbẹ̀ o ó ní ẹlẹ́dàá ayé àti ọ̀run mo fẹ́ máa lọ sílé ayé mo fẹ́ máa lọ so oyin àdó ẹlẹ́dàá pé ìríjú rẹ̀ bí ti rí ó ní lọ bá mi sọ fún oyin kí làwọn nǹkan tó máa ṣe tó bá dúró ilé ayé ìyẹn pè sẹ́gbẹ̀ẹ́ ó ní oyin tó o bá ti délé ayé kó o jáwé ẹyá kó lè máa ya wérewére tó o bá ti délé ayé kó o já ewé ọ̀gẹ̀dẹ̀ kó lè dẹ̀ lọ́rùn kó o já tèkùrọ̀ orí àpò kóhun ẹ lè yọ̀ kóró ó wá sọ sí létí ó ní gbé tí ẹ sí bí ó bá sọ nǹkan kan sí létí tó bá dòdò ayé báyìí ni kó máa ṣe gbogbo àkókò tí ó ń sọ̀rọ̀ fún oyin agbọ́n wà lẹ́yìn ilẹ̀kùn ó ń fetí kọ́ ntí bíi ti rí sọ oyin dé ilé ayé ó bá tiẹ̀ lọ agbọ́nà lọ kúnlẹ̀ síwájú ẹlẹ́dàá ó ní ẹlẹ́dàá ó ní mo fẹ́ lọ sílé ayé èmi náà fẹ́ máa lọ sóyin àdó ẹlẹ́dàá ní òṣè múṣẹ́ mi ò torí ẹ̀yin tẹ́ máa ń wo àgọ́ aláàgọ́ ṣiṣẹ́ ni mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹlẹ́dàá ní yan mí àǹfààní wà fún ẹ láti yan iṣẹ́ mi ó ní rárá o mo fẹ́ máa lọ sóyin bí ẹ̀gbọ́n mi ó wá ní ó dáa bí ti rí lọ bá àgbọn sọ nǹkan tó máa ṣe fún bí bí ti rí ṣe sọ̀rọ̀ ó ní tó bá délé ayé àgbọn kò já ewé ya ó ní mo ti mọ̀ kó bà lè yà mí wéréwéré ó ní kó já ti ọ̀gẹ̀dẹ̀ ó ní mo mọ̀ kó bà lè dẹ̀ mí tètè dá mi lóhùn jáde jẹ́ kí n tètè máa lọ nítorí pé oyin á ti máa lọ gbayì lóde ayé báyìí bí ti rí ní sùúrù ó tún láwọn nǹkan tí mo fẹ́ sọ fẹ́ ó ní òtí ẹ̀ nílò láti sọ kankan fún mi gbogbo bó ṣe ń sọ fẹ́ gbọ́n mi oyin gbogbo ẹ̀ ni mo kẹ́tí gbọ́ ṣé ẹ mọ̀ pé kò sínú ilé kò dẹ̀ gbọ́ nígbà tí yẹn sọ̀rọ̀ sóyún létí ó ṣàkànjú kúrò láyé ó bá tiẹ̀ lọ ó délé ayé oyin ti ń gba yìí lóòótọ́ ó ti so àdídùn àwọn èèyàn ti ń la àwọn gbọ́nà wa wo oyin owó owó tí kàtẹ́gbìn rẹ̀ fi wọ́ lẹ́kìn ṣe tèmi náà nísìn máa gbà yìí ju ẹ lọ ó bá so gbogbo nǹkan tó fẹ́ so hmm, àwọn ọmọ aráyé tọ́lá lóòótọ́ ṣùgbọ́n kò dùn kò dàbí tóyin aga àkúnlẹ̀yìn ò ṣeé padà sí nítorí ẹ̀kan ni nítorí náà gbọ́ mi dáadáa ìyẹn olùfẹ́ mi ẹ farabalẹ̀ agbọ́n ò farabalẹ̀ ló ṣe sóyin tóyin náà ò dùn gbogbo iṣẹ́ ọwọ́ wa gbogbo ìgbésẹ̀ wa gbogbo ìṣiṣẹ́ wa a gbọ́dọ̀ máa farabalẹ̀ ẹnìkan gbọ́dọ̀ gbẹ́sẹ̀ méjì méjì o tó bá gbé ní méjì méjì á ṣubú yakata ẹ̀yin ọmọléèwé tẹ́ wà ní ìpele ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ pé tẹ́ bá kúrò ń bẹ̀ girama lẹ́ lọ tẹ́ bá kúrò ń bẹ̀ ẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tẹ́ bá wá tọ́ pé ẹ wà ní iléèwé girama tẹ́ wá táyé lé ọkùnrin ká ẹ ṣubú o ẹ wà ní ṣubú ara ẹ ní ṣubú ẹ ní lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin la máa bá o àwa náà la sì máa wá a ní ṣubú dànù ọmọ ayé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ láìdé gold ló kọ ti èmi èmi láyà gold bá borùkọ amólémílẹ ọmọlẹ́jẹ̀ wọn ọmọ olójúgbe ọmọ olódòlé àyíká ẹni pèpè látàkò kò ní bá gbẹjẹ wọn ọmọ olójúgbe ọkà àkókò ni wọn ti fẹ́ mi àwọn lọmọ ẹkùn tó gbórí òkè létéńté ogun ò lè jàjà kó lọ bórí ẹkùn lórí òkè ogun tó bá lọ bórí ẹkùn lókè téńté onítọ̀hún àdéni ìbora ni eréńté mo jíṣẹ́ àwọn kòrònú kọ́ mo jíṣẹ́ wọn ẹ bá mi kí kòòdù ọmọ ẹ̀lúkú ẹ̀gẹ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ mẹ̀ẹ́dẹ́ ọmọ àjàlè jẹ́jẹ́ mẹ́ẹ́dẹ́ bí ẹni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n